alfa ọjọ́ mẹ́ta ẹ káàsán máa ẹ ọ̀rá máa ẹ káàbọ̀ àmì àmì ẹ rà mà àdúpẹ́ mà ẹ ṣe mà. ló ṣí bí wọ́n ṣé kò ṣe kí bọ̀dà Sàámú tó ti ṣe nǹkan kan ah. no not at all. Ah, bọ̀dà Sàámú wà sí nílé báyìí. àbẹ́ ah. lomi ìtumọ̀ ni. kí ló dé me, mi pamọ́ tó lè sọ ìdí tó fi Don't pààrọ̀ me, ń gbé mi pamọ́ kí your àtẹ́jọ́ rà your torí Don't think, fi me, gbé mi kí ló ṣẹlẹ̀. mi ṣe ní gbé yín pamọ́ mi ṣe ní gbé yín pamọ́ ta ló mọ̀ bóyá títí lọ ṣe nǹkan mí ìta báyìí. ìwọ ló mọ tẹ́lẹ̀ díẹ̀ ń ṣe káàkiri ẹ wo gòlòdú bíi mìíràn orí ò pé ó ṣe gòbí táyà mọ́tò ẹ wá kí ló ṣẹlẹ̀ jọ. ẹ káàsán ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo disturb yín um, kò sí wàhálà actually ọ̀rẹ́ mi kan ni mo béèrè ó dúdú ó lára díẹ̀ um, ọ̀rẹ́ mi yẹn ó ń jẹ́ Modúpẹ́ Jayéọlá òun ni mo béèrè Modúpẹ́ Jayéọlá. Modúpẹ́ Jayéọlá kò sẹ́ni kankan tó ń jẹ́ mo dúpẹ́ jayé ọlá ní community yìí o àwọn gan ò lè mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ torí èmi gan mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. ah táìmù tán fún ẹ lọ́sibítù ti díù gbogbo ẹni tó mọ̀ ni mo mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àbí gbogbo ẹni tí mo mọ̀ láyé yìí ó ní wọ́ mọ̀ ó nìyẹn sọ́tán tó bá yẹ ẹ máa pèèyàn transformer tó bá yẹ ẹ máa pèèyàn ní satellite ẹ máa pèèyàn helicopter ládùúgbò bẹ́ẹ̀ nìyẹn olóúnjẹ mo dúpẹ́ jayé ọlá mo lè mọbi tó ń gbé òun lè fẹ́ rí àbí. ẹ ẹ jọ fẹ́ rí ni ó wà very very important. mi ò ṣe nǹkan kan báyìí màá lè mú yín débẹ̀. wọ́n máa ti fún ẹ lówó o ẹ̀yin náà kò ní nǹkan tẹ́ ń ṣe ládùúgbò ah madam rárá ẹ má bínú èmi léèwọ̀ kan o ah, uncle mo léèwọ̀ kan mi ò kí n jókòó síbòmí owner's corner ni màá jókòó sí bẹ́ẹ̀ ni ok ẹ lọ jókòó sọ̀hún ẹ lọ jókòó sọ̀hún ẹ pẹ̀lẹ́. bọ́dà Sàámú ah, ah, ká má dé tí sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ tẹ́ bá ti rí mọ́tò báyìí kàkà kó wá jẹ́ mọ́tò ńlá ẹ ti máa ṣe ṣan ẹ ti máa ṣe ṣan ẹ dẹ̀ fẹ́ kó wọnú mọ́tò ṣé ẹ mọ̀ bóyá fẹ́ gbé yín lọ ni. ọ̀rẹ́ ojú ẹ̀ tún ti wẹ orí ẹ̀ ti bàjẹ́ èmi ń ṣe ṣan mo ń ṣe ṣan àbí mo ń ṣe ṣan mi ò ní ṣe ṣan sínú mọ́tò ńlá mọ́tò kékeré ni kí n máa ṣe ṣan sínú ẹ torí èèyàn kékeré ni mi àbí orí ẹ̀ ò pé bóyá kí n dẹ̀ <laughs> ìwọ lọ́ni wo òṣì tó ń pa wo yẹ́lò bá mi ṣí bùtù ẹjọ́ bá ṣí bùtù bá ṣí bùtù sókè kò sí wàhálà tó bá ti ṣí bùtù kó bá bọ̀lẹ̀ yìí bùtù kó wọlé síbẹ̀ ẹlẹ́nu ṣọṣọṣọ ẹ rí bàbá sàlà ẹ wo gíláàsì. wọ́n lọ́ọ́ yẹn kan gbé bọ̀dá ìlọ́njọ́ ah. ah bẹ́ẹ̀rì yẹ à ti ṣí géètì lẹ̀ bóyá ó ní my friend ń bí bẹ́ẹ̀rì yẹ bẹ́ẹ̀rì yẹ. ẹ̀sùn ó lè lálejò ó lè lálejò kò sẹ́ni tí ò wá àwa kò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀rì yẹ. sábì yẹ. kẹtẹ. uh, since the last song. Yes. Oh my oh, goodness, God. So oh, nice to see you again. I miss you, ma. I miss you, ma. So. Ah, oh my God. Ah. Ẹ ah, eh, jọ ta làwọn. Um, àbúrò mi ni. Ah, mo sọ no kó wọn le lè jọ No, no, no. lọ, kí lẹ́tọ̀ ṣe ń pè ni gbárí Oh. Oh, àwọn bẹ̀dá yìí náà ni kẹ̀sì bèrè o. Gbárí yẹn lórúkọ ẹ̀, mm. àgbárí yẹn ni, wọ́n mọ ẹ, wọ́n mọ ẹ ládùúgbò dúpẹ́ jàyé ọ̀la náà ń sọ káàkiri kò lè sẹ́ni tó mú ẹ̀ ọ̀nà fi dọ́dọ̀ tiwa tá a fi mú ọ wá bí. ẹ ṣeun adúpẹ́ ọ̀bùrà sàmú èdè tí wàá bá mi mú wọn débi báyìí náà ẹ wá máa lọ. kí n máa lọ fún kíni kí n máa kó nínú ilé ẹ nínú ilé ẹ ni kí n máa lọ. Ah, ọ̀rẹ́ mi máa bòjá wọlé lọ tiwa. <laughs> òun kọ́ ló ní o ó rẹ́ǹtì ẹ̀ ní o ah. bẹ́ẹ̀ ni ó rẹ́ǹtì o bó sójà lọkọ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti rírà ti pẹ́ ni sójà ló fẹ́ sójà ilẹ̀ ti wà lójú ogun láti bí ọdún mẹ́jọ kó padà dé wọ́n dẹ̀ ti jagun tán wọ́n ti àná sùn inú rédíò inú ìwé ìròyìn ni mo ti gbọ́ àkókò inú ìwé ìròyìn mo ti gbọ́ wọ́n ti jagun tán. so sorry baba i'm so <laughs> sorry. wo ọ̀rẹ́ mi má wọrí eléyìí tó fi rí mi ń sìn o change díẹ̀ wà lómi i will turn everything around for you you <laughs> no worry i will spend on you. Ah, ẹ ní dẹdun arinlẹ o madam ẹ ní padà sẹ̀sẹ̀ àárọ̀ láyé yín láyé yín o ẹni bá rò woman lọ́wọ́ tí kọ́bọ̀ yìí bá bọ́ sínú ọ̀wọ́ ẹ̀ bó ṣe wà yìí ọlọ́run from one twenty to zero ni kò sí nǹkan tẹ̀ ní ó máa pa ní kí ni eléyìí ẹ má gbìyànjú ẹ o ẹ má gbìyànjú ẹ má dábàá pé fẹ́ràn lọ́wọ́ rárá ó tán nìyẹn o ah! bí èdè ní gbogbo tẹ̀ ní ìwọ. kò dọ̀rọ̀ bùrọ̀sì àmú wọ́n ṣépè fún yín ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, bẹ́ẹ̀ mo mọ̀ mo mọ̀ mo mọ̀. ẹlẹ́pẹ̀ ni yóò ẹ gbádùn orí ti dàrú. madam sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì. mo ní dààmú yọ orí ti dàrú lọ́rùn yìí wẹ̀rẹ̀ ni iye lẹ́sùn èèyàn ni mo ní ìyá yìí kalẹ̀ ẹ̀wù ah, ọlọ́run màmá mi fìyà jẹ yìí. àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dé inú àdó dindin ṣé bá àbúrò lẹ jẹ́ sí wọn. àbúrò wọn ni mí. tẹ́ ẹ bá fẹ́ ká yí ẹ̀gbọ́n yín bàjẹ́ ẹ máa wò. orí èdè mi. <laughs> Ah! máa ní sọ́ọ̀bù ni. ojú ẹ̀mí mi lọ yí ẹ̀jẹ̀ náà bẹ̀jẹ̀ mo ti ń lọ. mo ti dọ̀rọ̀. mo ti ń lọ. Ah, mo ti kó bí olúwa máa yà mí yá bí. má dà wọ́n lọ wèrè ni wọ́n bá bá la wèrè ayé àsọ̀rọ̀ ni wọ́n kí wọ́n lè má dà wọ́n lọ. ẹ wo madam ẹ wo ẹ jẹ́ kí n rí yín. madam ẹ jẹ́ kí n rí yín náà. Ah, I'm coming. I'm coming. Ah, uncle. I'm coming. Ọ̀rẹ́ mi, mò ń bọ̀, mò ń bọ̀. Ẹ̀sọ́ àbú tí wọ́n yé mi jẹ́ mo máa dáhùn lóye mi káàdì mo n bo um, You see, I don't mind your age. I'm sure you're aware that age is just a number. Yes. I need you to understand that I really and I like you so much. Nǹkan tí mo kàn fẹ́ látọ̀dọ̀ positive response. Yes, regardless of whether I'm older than you or you're older than I am. Okay? Uh, well, tá bá máa wò náà, possible we put you in lọ. Mm. Yeah. <laughs> well, regardless, actually. Yeah, but then, um, would it, would it just give me some time to go back home? think about it, ponder over it, and then I'll get back to you. Is that what you want? Yeah. Okay? I like you. And that is it. So all I just want from you is but again, a positive response. Ẹ ti ti ń dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò olówó láti tọrọ owó. Ah, ah. Sàmú. Kílẹ̀ dó ń bí fún kílẹ̀ ṣe ń bí. Lè wí ẹ pé mo wá tọrọ owó. Ẹ kílẹ̀ á ṣe kílẹ̀ ṣe. Mo fẹ́ rí ṣífù yẹn, honourable ṣífù. Ṣífù wo ni? Ṣífù yìí wà lóyún. Ṣífù kan wà lóbẹ̀. Ah, mo ti bá ọ̀rọ̀ mi débi kan ah kò bá máa rí mi báyìí ṣó máa gbé mi sáyé. sífù yẹn wà bẹ́ẹ̀ o máa gbé ah, yín sáyé. òwò burúkú ń lọ rẹ̀. lóòótọ́ bọ̀dá ah, mi ẹ̀yin náà ti ń já oh, ẹ̀ ti ń já bùrọ̀gá ni bùrọ̀gá ni ti ń já. sífù dá sífù dá. a máa lọ Sàámú. kí ló ṣẹlẹ̀. a máa lọ. Ah, ibi tẹ́ ti fẹ́ gbowó káà náà má dẹ̀ mọ bẹ́ẹ̀ aládàáni kan jẹ́ hmm. àgbáyà. ẹ pẹ̀lẹ́ sà. ẹ pẹ̀lẹ́ sà. How are you? I'm good ẹ má bínú ọ̀rẹ́ mi wà. Oh. ẹ̀gbọ́n mi wà. How are you? How is work? Everything is okay, sir. Okay, ṣe àdúgbò ilé iná ń gbé. No, I'm not living in this community. My community is very far to here, but I'm very popular here. Wow. You look like an interesting person. <laughs> Thank you so much. I'm a very interesting person to be with. In fact, bẹ́ẹ̀ ṣe múra yìí, àfi bí àwọn professor wa ní England. Ah! <laughs> Olówó yìí mi. <laughs> I'm also a professor here in Nigeria. Uh, they used to call me Ṣọ̀pọ̀nná professor. <laughs> Eh, eh, mo rò pé ò ní kí mi ni. Orin kó mò ń rẹ́rìn ti parí ìró mi, inú ẹ̀ ló ń bí mi. Olówó ló dúró ìtó kí wa. Olówó tó wé òní wálẹ̀ pé ládùúrà tiwa. Nítorí irú ìwọ yìí, ó máa sọ dẹ̀dùn arinlẹ̀ ni. Ẹ sà, tẹ́ ẹ bá fẹ́ dẹ̀dùn arinlẹ̀ tẹ́ ẹ fẹ́ wálẹ̀ ráúráúráúráúráú ẹ máa láwọ obìnrin láti jẹ́ kó wà nínú ayé yín o. mi ò mọ lẹ́fù tẹ́ wà lókè ẹ máa wálẹ̀ ní tẹ́ ẹ bá gbà láàyè lọ́dọ̀ yín. Sàámú. mi mọye mọ́tò tẹ ní mi mọye mọ́tò tẹ ní ẹ máa ta gbogbo ẹ̀kẹ́ ẹyọkan ẹyọkan yẹn ẹ dẹ̀ máa fi ṣe kabúkabú ni. tẹ́ ẹ bá wá fẹ́ ṣe dáa bọ́dà Gani ẹ lé kúrò lọ́dọ̀ yín. Sàámú. gbogbo dandan lẹ ṣe fún wọn ẹ má ṣe kankan. èèyàn burúkú ni wá ṣe bá mọ̀ pé ṣe bá mọ̀ pé gbáríyẹ̀ wọ́n bí gbẹ̀yàn burúkú gbáríyẹ̀ wọ́n ṣe sá fún yín pé kẹ́lẹ́ gbáríyẹ̀ kò ń bí ẹ̀wọ̀n ah. ni háà tẹ̀ ṣe. rẹ́sà mú onídá fún yìí o. ṣẹ́tìrì ṣẹ́tìrì ṣẹ́tìrì ṣẹ́tìrì ṣẹ́tìrì bẹ́ẹ̀ rí orí ẹ̀ ò pé orí ẹ̀ ò pé. ẹni pé olórí burúkú ni yín ẹ̀wọ̀n kò ní yẹ yín. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni ah, ah, olówó fọ́ ẹ̀wọ̀n olówó ṣe lánàá olówó ọmọ kò lè ṣe pé <laughs> olórí ẹlẹ́pẹ̀ ni ah, ẹ wò sá ẹ wò sá ẹ wò sá báàgì ẹ̀yẹn ẹ tú délẹ̀ àfọ̀ṣẹ́ wà mẹ́ <laughs> tó bá ń yọ jáde mẹ́ta yẹ tó bá ní kẹ́ ẹ máa jó ẹ máa jó ni bóyá ìwà yìí ah. èèyàn burúkú ayé àtọ̀ ló ni wàhálà lu òyìnbó bóyá jẹ kó gbọ́ rí tààlà lu òyìnbó bàbá búyọ̀ wà gbọ́ you are a bitch you are a bitch are you second something ah. are you alright àjọjọ wá èpè wọn nìyẹn ẹ sà tẹ ẹ bá padà ràn lọ́wọ́ láyé yín Ọlọ́run ẹ má padà wà kábúkábú. àkówá máa lọ. ẹ̀mí ṣòkòjọ́ náà tọ́ṣe àtàkọ́lé máa lé wọ mọ́tò yìí. Ah. Sàámú máa lọ. màá pẹ́ wọ́n kọ́kọ́ kó díríkì sínú mọ́tò yìí. àkówá máa lọ. Ah! ṣé wàá ní pẹ́ẹ́lí. ó ní bọ́dá yìí ṣe máa ń ṣe báyìí. ẹ̀rí payé mi ti bàjẹ́ báyìí. <laughs> ah! Now, for the past three days, this guy has stopped picking my calls. Kìlẹ̀díkì ṣe ó ti sún mi, ayé mi ti bàjẹ́ pátápátá. Ayé yóò ní bàjẹ́ Gbáríyè, ah. ayé yóò ní bàjẹ́. Eh, bí kí ni gbogbo ilé báyìí sí? Ah, kí la fẹ́ ṣe báyìí? Ok, ẹ jẹ́ ká ṣe báyìí. Bóyá kẹ́ fún mi ní nọ́mbà máa nìyí since tẹ sọ pé ẹ̀yin ń pè kò gbé kọ́ yín bóyá torí pé ó ti mọ nọ́mbà yín ni ò ṣe gbé bóyá tèmi bá tún pè bóyá ó máa gbé kọ́ tèmi. Ah, yòṣìbí tìyín àdá tìyín àdá ẹjọ bá mi kọlẹ ọlájọ gbé. Ah, nọ́mbà lélẹ̀ ẹjọ bá mi pé ẹjọ ó gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ ah, dáná.

ṣe rí bọ̀dá Sàámú tẹ̀ ń wò yẹn kóbokòbo wọn pọ̀ o àti tó mọ̀ àti tó mọ̀ àti tó rí àti tó rí gbogbo ẹ̀ ló máa dàpọ̀ mọ́ra wọn. ẹ wò ẹ ṣáàjọ ẹ má bínú ẹ má bínú ẹ jọ sá. gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni mo ti wá but then ọmọ Yorùbá ni èmi ò sọ pé gbogbo nǹkan tí màá yẹn sọ ni mo gbàgbọ́ but as ọmọ Yorùbá wọ́n lójú làlá kan fi ṣọ́ni gbogbo nǹkan tí màá yẹn sọ lọ́jọ́ yẹn ṣojú èmi àti ẹ̀ or am I lying? no no no exactly wọ́n dẹ̀ ní wípé tàbá rárọ́ a lè rò tán rà that is it. but you shouldn't have believed him kò yẹ kó gbàgbọ́ eh? ah, ó yẹ kó trust me now in fact I, I couldn't sleep for three whole days thinking about you I'm so disturbed. Hey? Eh? Joe irọ́ ló pa mọ́ mi mi ò mọ nǹkan tó ń sọ kí ni mo in fact. Daniel. Ẹ rárá sá. Dani ta wà bẹ́ẹ̀ Dani. Ẹ pẹ̀lẹ́ sá. Kẹ́ni olórúkọ ni. Ṣọlá Ṣọlá. mo tẹ̀lé yọrí pé èèyàn burúkú ni ẹ mo béèrè lọ́wọ́ ẹ pé bọ́lọ̀ lọ́ bọ́lọ̀ lọ́ ò sọ fún mi mo wá mọ̀ mọ̀ gbogbo kàdà mo tẹ̀lé ẹ tí mo fi débi. rasa mo kí lè tún ṣe ń bì báyìí kí ló dé wọn ràn yín sí mi ni. wọn ò fi ṣe mí ìwọ ló fi ṣe mí. kí ló dé gan náà bọ̀dá Sàámú kí ló ṣẹlẹ̀ gan ah tó fi ń ṣe léṣù lẹ́yìn wa ni. Ah. kò sóhun tó ah. ṣẹlẹ̀ òun ló ṣẹlẹ̀ ah. tó bá jẹ́ pé lè yóò ó lákèésí ni àtàárọ̀ ni mo ti wà bí ẹ̀rọ jíjí mi ni lẹ́nu géètì. ọ̀gá ẹ̀rọ àṣà ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ sọ. Ah. kí lẹ ń ṣe nígbà yìí. mo fẹ́ rí confam ẹ̀ fún yín ni wípé ẹ lọ́rọ̀ gbọ́ sà ìyá yín kọ́ sà tí ìyá yín bá wà nítòsí ẹ fún mi nọ́mbà ìyá yín ẹ jẹ́ pé ìyá yín torí èèyàn ní nírú ọmọ báyìí kó dẹ̀ ní kó máa fojú sunkún ẹ̀ nítorí tẹ́ ẹ bá gbàrú arábìnrin láyè nínú ayé yín nǹkan mi àṣẹlẹ̀ o ah, ah, bẹ́ẹ̀ ni o ọlọ́run má jẹ́ tàràkà ọlọ́run ò ní jẹ́ ká tàràkà láyé yín o ìmọ̀ràn ni mo tún wá sọ yìí o ìmọ̀ràn ni mo tún wá fún yín ẹ̀rí ó dà ẹ jẹ́ kó pè mí ní wèrè wọ́n ti máa sọ pé ọlọ́dẹ orí ni mí àbí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bi wọ́n léèrè tí mi ò bá ti ṣoore kan àbí méjì fún kankan náà méjèèjì rè fact ni mo sọ fún yín yẹn ẹ lé arábìnrin ìdánù wèrè náà mi ìmọ̀ tó wá ṣe ń bí o àwọn ọgbàǹjẹ́ àjẹ ayé àtọ̀run lárábìnrin èèyàn mi ni yọ̀ṣíbí ni ẹ bi wọ́n ká ẹ bí àwọn eléèrè pé báwo ni yọ̀ṣíbí àti brasa àbòṣe jẹ́ àjẹ gangan ni o nọmba one ni àga ẹ̀ òkè báyìí ló máa wà bẹ́ẹ̀ ṣe wà tẹ́ ẹ bá tẹ́ ẹ bá sùn lálẹ́ yìí tẹ́ ẹ bá lálàá rí nínú ẹgbẹ́ kẹ́ pè mí lọ́mọ àná. kò lè sọ ọ́ nílé ọ̀ ìsọ̀kan náà ṣe rí ọ̀gá àṣírí ti tú o ṣáláwọ́ tó ṣe báyìí ọwọ́ tó máa fi ń lùlù nínú ẹgbẹ́ ni nínú ẹgbẹ́ tí wọ́n jọ wà ẹ máa gbọ́ tìǹgbẹ́ gbẹ́ dídídídídídì tìǹgbẹ́ gbẹ́ tìǹ tìdì tìdì tì gbẹ gbẹ tìdì tìdì tìdì tì gbẹ gbẹ ẹ máa gbọ́ ayé o ẹ̀jẹ̀ ayé aláàgó ni bó ṣe wà yìí o aláàgó ni o ó rè é wo tẹ́ ẹ bá fall into trap you will fall into poverty èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ ṣọ́ra yìí sà ẹ sà àṣegìrì lẹ máa ṣe mo lọ mo fọlọ́run lẹ́tì. ọ̀dọ́ what? It's please just listen to him. He's not okay. He's a normal. Uh, um, I'm sorry. Excuse me. Ó ní question kan tí mo fẹ́ bẹ̀rẹ̀. Ṣé lóòótọ́ ni pé ẹ̀ ń jẹ́ Yoshibi? Orúkọ ah, Okay, ó ti yé mi, ó ti Um, um, I'm sorry. Ẹ rí i pé Actually, mo ní meeting tí mo attend. Uh, And as a matter of fact, mo ti late to mo ṣe So ẹ máa ní láti padà wá ká tún Please, please open the gate. Um, don't worry, I'll drive. Ah. Guys, I need your services. It's about Brasamo. I need you to help me go pick him up and deal with him ruthlessly. I want you to help me beat him up blue-black. Deal with him. Deal with him. Terribly deal with him. Deal with him ruthlessly. Treat up his fuck up. I just wanted to help me go carry him wherever he is. Kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ wẹ́yìn mú yìnbó bẹ́ẹ̀ yẹn, ó ń sọ bótobóto. Ah! Ṣẹ́yìn gbọ́ nǹkan tó ń sọ ni. calm down, ó ti yẹ. Kò bá sọ Spanish, kó sọ ìtàló, àwa gbọ́ gbogbo ẹ̀, ti yẹ. Ọ̀rọ̀ lórí owó ni, a dẹ̀ máa ṣe kí a máa gbà. The guys them, máa calm down. Ah! Àdúgbò mi lẹ wà, àdúgbò mi ni gbogbo bíi. Mo yẹ sọ lẹ́ẹ̀kan, mo ní àwọn tèmi lélẹ̀ náà àwọn tá a dúgbò mi ó ti yé gbaris kí ló happen na. ẹ wo brasa mu ni ah brasa mu ti di egungun ẹja sí mi lọ́rùn kódà wọ́n ti mèmí débi báyìí wọ́n ti di wàhálà fún mi o mo kàn fẹ́ kí ló bá mi gbé wọn níbikíbi tó bá wà ẹ kò bá mi gbé wọn lọ sínú ibì kan ibi téèyàn kò ní ti gbáriwọ ẹ kẹ bá mi nà án ṣẹrí tó bá nà tán àti apá o àti ẹsẹ̀ kò gbọ́dọ̀ rí gbé kódà ẹ má bá mi panel beat gbogbo ara ẹ ní lè gbé ara gan tẹ bá wà ń lọ ìjọ ẹgbà mi gbádùn gan dání àti igi àti iná ni o ó dàbíi pé lace náà fi jó ẹnu ẹ̀ kékeré bọ̀tẹ́ bá wà lọ́nsìn ẹ̀yin ẹ mú towel dání bẹ́ ṣe ń fi towel yẹn bẹ́ ṣe fi ń kan iná ṣe rẹ́nu ẹ̀ yẹn ẹ bá bá mi lẹ̀ ẹ́ mọ́ ẹ ní láti bá mi jó ẹnu ẹ̀ kẹ́ ẹ jó kó jẹrà ṣe wá rí tongue ẹ̀yẹ tó wà stick. ahọ́n ẹ̀ ẹ yọ síta kẹ máa fi táwọ̀ yẹn bó ṣe gbóni yẹn kẹ máa bá mi fi lọ ṣé dípò wọn ò gbádùn ni mo fẹ́ kẹ bá mi treat up fuck up ẹ because he is crazy kò normal mọ́ ẹ jọ. àpùn dárí yẹ ìbọ̀dà sam náà sọ pé ká nà ká nà ká nà bẹ́ẹ̀. jẹ́ ká nà járe ṣàkọ́ a máa nà ó ti yẹ ṣóhun nìkan ni ládùúgbò ó máa gbótóbótóbótóbótó ẹni ò gbébì kan jẹ́ ká nà. kò sí problem dárí yẹ opportunity ti wà fẹ́mi sìn torí pé sọ pé ká lọ bá yín ṣe kí ni ká bá yín lọ nà bọ̀dá Sàámú ó ti bójú mi jẹ gan nínú community ọ̀pọ̀lọpọ̀ kọ́ ló ti ṣe fún mi mi gan máa lo opportunity yẹn tí bá parí iṣẹ́ lórí bọ̀dá Sàámú tẹ́yìn gan bá máa rí wọn lásán ẹ máa pity life wọn a máa fọ́ gbogbo ẹnu wọn dànù ni máa bójú wọn jẹ kí ló wà bùn. ṣàkọ jẹkọ fún wa two hundred k. ẹ wò èmi ò bá wọ sọ̀rọ̀ Ṣakiru jọ ń torí ọlọ́run máa fún yín twenty thousand naira. ṣeré tí a ah. twenty k torí kí ni oh, ẹ máa calm down mo ti san point kan lẹ́kàn náà mo náà ta tó mi lè ní iná. Ah. wá bọ́dá sàmúdà. bọ́dá sàmúdà. bọ́dá tẹ̀ ń pa ìrò báyìí. èwo ni bọ́dá ṣàkírù gan-an ilé òṣè fáṣin bíbá yìí o máa ń rún yín o mo ráyè o. ìyẹn wọn kò tẹ̀ ṣe sùúrù ẹ ṣe sùúrù náà àdúgbò kan lájọ gbé kí ló wà létò ògbé ilé yìí. màá wéé gbọ̀n màá wéé gbọ̀n àdìbò àṣàmúdà. problem ẹ jẹ́ ká wọlé ìbọn. ẹ kì í ṣe ìrẹsì ló ṣe kí ló ṣẹlẹ̀ ṣakọ wetin happen now kí ló ṣẹlẹ̀ kí ló dé. bọ́dà sàmú wa ń bo lọ́wọ́ àbọ̀dà sàmú kọ́. bọ́dà sàmú ò sí ilé o. wọ́n ti lé ta ló ń pariwo. bọ́dà sàmú kí ló happen. Ah. Ṣakiru. èmi náà ni lè ń béèrè. dasam kò sẹ́yìn tí tó ṣẹlẹ̀ èyí là ń wà. èmi lójú àjà wá bá èmi lójú àjà wá bá. bẹ́ẹ̀ni. ó dà kó sí wàhálà ọrùn mi rè ó yá bẹ́ẹ̀. náà farabalẹ̀ dasam ẹ gbé bọ́dì sókè ẹ gbéra sókè. àní bẹ́ẹ̀ni bí ẹran sọ́sọ́. bẹ́ẹ̀ni lọ́rùn sẹ̀. ẹ gbéra sókè. ṣé ẹ fọ́ ìṣàjú ojú ni kò ní jẹ́ kó tọ̀wọ́ bójú ìbẹ̀rù ejò ò ní jẹ́ kó tẹ̀ nírú mọ́lẹ̀ wọn bí yàláyà ẹ̀dá kí ló ṣẹlẹ̀ ṣe ń padà lé. wọ́n ti sọ̀wọ́ yín fún wa wọ́n ní ká wá ṣe yín báṣubàṣu ká wá ná yín. kẹ́ ẹ̀ wá ná mi kẹ́ ẹ̀ ṣe mí báṣubàṣu. ta ló ní kẹ́ ẹ̀ wá ná mi kẹ́ ẹ̀ ṣe mí báṣubàṣu. ọmọbìnrin kan ni òun ló ní ká lù yín ká rún yín gan ká rún yín báṣubàṣu. bọ́dá yìí bọ́dá yìí ẹ ti ti lọ sórí burúkú yín ẹ ti ti lọ sórí burúkú yín gbọ̀rọ̀ ẹ máa dẹnu lé ẹ jẹ́ kó wá kó ọ̀dà kó wá kó ìdí kó wá kó kó wá kó kìnnìún báyọ̀ nílé wọn ní gbogbo òṣìṣẹ́ ìṣe igan pàápàá. àbọ̀ àbálọ̀rọ̀ ẹ o ṣó ti gbọ́ àbọ̀ àbálọ̀rọ̀ ẹ ajá tá a bá ń bọ́ a ò lè sọ pé kó kú òun lọ̀rọ̀ ẹ o ṣá má wọ̀rì ta lọ́mọbìnrin náà tó rán yín sí mi ṣàkótẹ́ ìbá sọ̀rọ̀ nísìn o mọ ibi tẹ́mi àtẹ́jọ́ dì sí má táṣìírí ẹ o ta lọ́mọbìnrin ọ̀hún. ọ̀dà sàrẹ́ ẹ calm down náà ẹ máa ní sùúrù gbárí ẹ̀ ló san owó yín gbárí ẹ̀ ló nìkan wá ná yín. kí ló ṣẹlẹ̀. gbárí yẹ lóníkẹ́ wa náà. báyẹ̀ lóníkà wa náà yìí o. ẹgbẹ́ onígbàríyẹ̀ ní kó wá ná èmi àbúrò mi àbúrò mi àbúrò mi pẹlẹbẹ onígbàríyẹ̀ ní kó wá ná mi. ọ̀la pé bẹ́ẹ̀ ṣe jẹ́ ni o pé ẹ jẹ́ ẹ̀gbọ́n fún aládùúgbò ẹ jẹ́ mọ̀ pé wèrè gan-an lẹ́yìn náà if not so ni wo àwọn bọ́ọ̀lù tó tún máa bójú yín jẹ́ mo ní kó calm down o ẹ ti gbọ́. kí ló fún yín. twenty thousand ló fún wa. twenty thousand ẹ fún mi ní five thousand nú ẹ ibo kí ló ṣẹlẹ̀. Ah. bẹ́ẹ̀ni ẹ̀yin five five five five five yìí mẹ́ta pé èmi náà dẹmu five thousand ó ń dà. àṣàyàn máa calm down nítorí pé àbójú yín jẹ́ àbí ọlọ́run bíi ṣe jẹ́ sí wa aládùúgbò ni o. nọ́mbà bí mẹ́sà dà nọ́mbà bí mẹ́sà ó ní kò yẹ kó ní nọ́mbà ọlọ́pàá lọ́wọ́ kò yẹ kó ní nọ́mbà wà máa padà kó bí mẹ́sà tó máa gbé fún five k máa bá tiẹ̀ jẹ́ ṣèṣe fún five thousand. ṣẹlẹ̀ máa calm down. Ah, ṣé kí la sọ́ọ̀sì fún ọ five bay ó ti yẹ. àwọn ọ̀sà kí ló ṣẹlẹ̀ owó àgànràn mo fẹ́ tó bá já gànràn bẹ́ẹ̀ ni mo fẹ́ o má fún mi lówó tó ti dọ̀tí o five thousand. orí ẹ̀ ti bàjẹ́ ah, ṣeré. kò lè dọ̀bà lẹ́kọ̀ọ́ fún mi ìjáwó lọ́wọ́ street ọ̀gá street rẹ̀ ah, bàbá street rẹ̀ o àbórí ẹ̀ bàjẹ́ ni. brother Sam kí ló happen now ah, ẹ jẹ́ ń bú ọmọ wọn ra ẹ̀ ń gbá orí ẹ̀ ń ṣe everything. Ah ojú mi ló ń tì o ojú mi ló ń tì o tó máa bójú yín jẹ o tó máa ṣe kíní ẹ fún yín o. wọ́n ní ká wá ẹńtà ẹ̀yin lẹ tí wọ́n á ẹńtà wa ṣó lè burúkú ni bọ̀dá yìí ni. ẹ boys ẹ pé mo ti sọ tẹ́lẹ̀ náà wípé a lè ṣiṣẹ́ yìí ó ti yé yín ẹ ká máa move ẹ á gbé bọ́ọ̀dù. ó mọ̀ tí mo orúkọ mi ni ẹ̀ńtà jí ni mi kò síbi tí mi ò kì í ẹ̀ńtà mi ní kọ́lẹ̀ kò kí n tó wọ anywhere <laughs> kò sẹ́ńtì mi lè ẹ̀ńtà láyé mi lẹ ṣe fún bárìyẹ tó ní kọ́ wá náà yìí báyìí. mo gbọ́ kọ́ ẹ ní. àṣẹyìn ah, ah, jẹ́ gé ni. Ah, <laughs> màmá jẹ́gẹ́ bárìyẹ àwa wò ṣùṣùṣùṣù á sọ pé <laughs> kọ́ wá náà mi mọ́lé. ọlọ́run abẹ́ ẹ ò fọ hmm, ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin ò fọ ìpè ọmọ ìta tó rán wá náà mi mọ́lé owó sọ fún ọmọ tó gbà nú ẹ̀ <laughs> dáadáa ló dáa bẹ́ẹ̀ ni kéèyàn dẹ̀ ní connection burúkú tó o bá ti ní connection ìṣòro ńlá ni àfi tí ò bá kí n ṣe inú community òun lèmi àti Gbáríyẹ̀ jọ wà ní òfin ní ṣojú èmi àti ẹ̀ afẹ́fẹ́ ti fẹ́ we can see the furor of shaking oríkórí ẹ̀ ò pé ìwọ ń lé ọmọ ẹkùn sẹ́kùn ò ń lé ọmọ ajá sájá òòrùn <laughs> ọmọ adìyẹ sádìyẹ pé kó lọ pa adìyẹ ó mọ̀ para ni wọ́n jọ jẹ ọmú tán ti mu kò lè jẹ́ kó ṣèbí fún ìyá wọn níwọ̀ yẹn ní òṣì ẹni ìranù yìí má ṣú ẹ oh i will show you atarodo in this community èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ gbogbo àwọn tó ránṣẹ́ mi pátápátá gbogbo wọn bá mi lé wọn bá mi lé wọn ò lè jíṣẹ́ ni ìṣàdúró tó lè jẹ́ ká tọwọ́ bojú èmi ni mo sọ bẹ́ẹ̀ twenty thousand ló fún wọn wípé kàn fi nà mí mo dẹ̀ ti gba five thousand naira lọ́wọ́ wọn nínú ẹ̀ ìyẹn ló bá fi mọ̀ pé bàbá ńlá kù bàbá wọn ni mo jẹ́ ó ní bàbá wọ́ọ̀tì kọ́ sẹ́ẹ̀dì pàápàá fọ́ọ̀gì mọ́ ẹ lórí kó lè dà fún ẹ kò ní jẹ́. kò ní yẹ yín gan kí ló dé kò ní já fún ẹ̀yin gan ah kí ló dé rasam kí ló dé what have I done wrong kí ló dé tẹ fi ń lè pẹ̀ mí mi kí ló dé fẹ́ pa mí ni kí ni mo ṣe fún yín kí ni mo rà gbá yín why you? this evil ah if you are a devil incarnate you so wicked kí ló ṣe yín kí ló dé ah, ẹ fẹ́ báyé mi jẹ́ do you want to rape my life what have I done wrong. you mean I'm eh, evil. yes you are evil. mo fẹ́ fún ẹ ní odindi oṣù kan nínú àdúgbò yìí o I am giving you just only one month in this community anything you have in this community pack it and leave tó o bá eh? kúrò ní community máa ṣú ẹ kékeré lórí kásákásá bọ̀ bàbá késekése tí o bá gbà ètò ò ní balẹ̀ kò má yàn pa èmi nìyẹn. one month èmi irọ́ ló pa Saamu irọ́ ló pa you can do me nothing mi ò mi ò ìfà ò lè ṣe ọkọ fún mi evil devil incarnate wicked bọ̀dá Sam kí ló pẹ̀yìn ah! àti bọ̀dá Sam. kò yé mi o ṣe ló dàbí pé wọ́n yàn wọ́n lé mi ni. sista mi. Ah! wo tí balọ́wà kí n tó débẹ̀ bọ̀dá Sam mo ti débẹ̀ wọ́n ti lọ báyé mi jẹ́ mbẹ̀ kódà lẹ́yìn mi ni wọ́n wà bẹ́ẹ̀ wọ́n ń pariwo lé mi lẹ́yìn ìfà wọ́n ń pariwo tẹ̀lé mi lẹ́yìn ni ah, èmi ìwọ̀n kan tí mo fi ṣe wọn o I cannot truly tell. wo mo ti try everything tó yẹ kí n try. kò kí n tẹ̀lé fi pa wọ́n lẹ́nu mọ́ àgbàgbọ́ ló ń jẹ́ sí o I don't know what else to do I'm so sorry my dear. ọ̀gbìn jẹ́ sọ́wọ́ sí ìkọ̀wé. ọ̀rọ̀ ẹ̀jọ̀ mọ̀ ọ̀jọ̀ jẹ́ sọ́wọ́ sí. Hello? yes? Miss Fumi? yé mo mọ̀ yín ẹ abtin con company. Eh? proposal mi irọ́ o kí wá kí wá defend ah! yes ìgbà wo lè fẹ́ kí n wá ah! ìgbà wo lè fẹ́ kí n wá defend am so ready so so ready oh okay ah, ẹ mọ̀ kan ìgbà wo lè máa ṣetán lọ́fíìsì lẹ́nu anywhere tẹ bá wà kódà tẹ bá wà nílé máa wá rí yín lẹ́yìn yes okay ma send message to me. I'll be expecting it, eh, ah, ẹ Oh, Eshe, Eshe, I'm so grateful. Thank you. Sister Me, kilo ló Ah! wo, ba mi gbé gbá àdúrà si adura ni o. Tètè bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ibi kan tí mo send proposal sí. Tincon Company. Ó ti tó bí eight months tí mo ti send ẹ̀ báyìí. wọ́n ṣe pè mí sí ni ah, wọ́n ní kí wọ́n ní fẹ́ ilé wo wọ́n bá mi gbàdúrà ó gbọ́dọ̀ já sí mi lọ́wọ́ ah, ni o. ó máa a sí agbára ah. ọlọ́run ó máa já um, madam of course your company is very reputable and I feel so privileged sitting before you today to defend this proposal I submitted here. I was so happy when one of your staffers called me that you've asked me to come to defend this proposal. mo kàn ń hò pé gbogbo nǹkan tí mo ti ń sọ látàárọ̀ lórí proposal yìí oh please yìí but I can assure you that I am a woman of integrity and of course I know my job I know my onions and I do everything that I need to do láti make sure pé mo ṣiṣẹ́ tó yẹ kí n ṣe màá dé ṣó máa tẹ̀yìn lọ́rùn in fact you be so pleased to see. hello oh ní kò máa bọ̀ kò máa bọ̀ èmi náà wá wá jẹ́ kàn madam one thing I can assure you of is that we believe in high standard and quality come in. ọ̀gá mi tó fàáyì ọ̀gá mi tó fàáyì ọ̀gá mi tó fàáyì <laughs> ẹ pẹ̀lẹ́ inú mi dùn láti tún rí yín o ìgbà tó sọ pé ẹ dé báyìí tó ń lè ní pé kí wàá wò yìí pé ẹni pé kí wàá wò yìí yẹn báyìí ah mi lè sọ ara mi ara mi tú wọn ọ̀ràn wọn ẹ̀mọ́ kan ká ejò sínú inú àpò kan wá yọ jáde wọn kò máa tú wọn ọ̀ràn wọn ẹ wá fáìn sí ẹ̀yìn tẹ̀ ti fáìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti wá lọ sínú òyìnbó ẹ ti wá lọ lo bí oṣù kan àbọ̀ àwọn yín máa wá rí lòlòlòlò àyàn <laughs> nìyẹn máa dọ́kú ni. Lo, lo, lo, lo Ah, ẹ kárí ẹ káàbọ̀ the only thing tó máa ń dùn mọ́ mi inú dùn ni pé ẹ mọ̀ kókò sí nǹkan tí màá bá yín sọ ẹ máa ń gbọ́ sí mi lẹ́nu ó máa ń dùn mọ́ mi inú. àwọn ọlọ́run ni gbogbo yẹn wà lọ́wọ́ ẹ ẹ pẹ̀lẹ́ um, ẹjọ address reception and special returning loan. ma ẹ pẹ̀lẹ́ ma. Uh, yes yes sir. yes ma. ẹ wò Sherry gbogbo iṣẹ́ tí mo ti ṣe tẹ́lẹ̀ because I've been doing this for the past seven years. Money videos money pictures i have everything on my system even on my phone. it's okay mo lè fi hàn yín. no cause for alarm at all like i said um, èmi um, pẹ̀lú one of your people will talk about it. ẹ jọ̀ọ́ wọ́n sọ pé màdàmú around ẹ jọ̀ọ́ jẹ́ kí n rí wọn. ẹ jẹ́ ká rí wọn àti She ń bí báyìí. ẹ má bínú ṣé ẹ̀yin we are together we been sitting here for a while now kí ló ṣẹlẹ̀ dá wa lóhùn náà ó dàbí pé tọkọ-tìyàwó ní àbí. Ah, something like that. Ah, ah. <laughs> madam ṣé kò sí what's the problem. ẹ wo kò tí ì sí problem báyìí pọ̀ kí problem má bàa sí náà ni mo ṣe ń ṣe ògbélé mi ò bọ bí ẹ bá mi rí ọkùnrin kan wọ́n ga báyìí wọ́n lo suspender wọ́n wá síbí báyìí in fact ibẹ̀ yẹn ló jókòó sí but he was really restless bí wọ́n ṣe ń jókòó síbẹ̀ yẹn ló ń jókòó sí ara wọn ò balẹ̀ rárá but kò pẹ́ púpọ̀ náà ni wọ́n lọ sí restroom ẹ̀sìn. restroom? yeah. ẹ jẹ́ níbo ni restroom mi wà. Um, male restroom wà níbẹ̀ yẹn na the female restroom is over there. ẹ ṣe thank you. madam ẹ eh? sorry mo gbọ́ pásọ pé ní pé male restroom wà níbí báyìí female wà níbẹ̀ yẹn kí ló fẹ́ lọ mú ní male. Ah, kò lè yé yín kò lè yé yín. madam ẹ relax just have your set, madam tẹ́ ẹ bá gbà arábìnrin tí mò ń sọ tẹ́ ẹ bá gbà síṣẹ́ ń bì nǹkan bàjẹ́ o ah. ọlọ́run ò ní jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ ti wà lókè ẹ̀ ní dẹ́ni àná iléeṣẹ́ yóò ní dáhóró òkèlẹ́wà ẹ̀ ní jábọ̀ ẹ má gbàrú ẹ̀ rárá o mo mọ̀ dáadáa ni olórí ni bó ṣe wà yẹn ah! aláàgọ́ ni nínú ẹgbẹ́ wọ́n máa ń compose orin wọ́n máa ń choreograph ẹ̀ ah tinubu á bí bí ẹ lọ gbà síṣẹ́ tán àbò lọ bá yín ṣe nǹkan kan tinubu lọ bí tó lọ bẹ̀rẹ̀ orí wọn kì í gbẹ̀yìn gbẹ̀yìn títí títí títí títí gbẹ̀yìn gbẹ̀ kì kì kì. Ah. Oh, oh, oh, bẹ́ẹ̀ ṣe wà ìgan ọlọ́mọ àjẹkẹ́ ńlá làrí lóru mo mọ dáadáa ni oge òtúrẹ́ ni mo ṣe dọ̀bálẹ̀ fún bí lẹ́ẹ̀kan ẹ má gbà rárá rárá sínú iṣẹ́ yìí o ẹ má gbà o ọlọ́mọ ò lè jẹ́ kí bí dáwọ́rọ́ o. àmín. Ah. Eh, eh, wà yóò lu nǹkan tí ẹ sọ yìí àbí. kó má lọ wà nínú ọ́fíìsì kẹ́ sọ pé ẹ fẹ́ ránṣẹ́ lọ́jọ́ kan àbẹ́ gbéṣẹ́ fún kó lọ di tì gbẹ́ gbẹ́ tì gbẹ́ gbẹ́ tí à ẹ jọ. ẹ jọ dùn ún wọ́n máa yí ṣe dé tó sọ̀rọ̀ sọ̀rọ̀ dáadáa presentation wà òkè gbogbo nǹkan tó sọ in fact mo ti ní káwọn ọmọọṣẹ́ mi kí wọ́n interview rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ṣe gbogbo yẹn náà wà òkè èmi fúnra mi tó wà pọ̀ mí nìkan pé wà gbogbo bó ṣe sọ̀rọ̀ proposal everything about our was okay so nǹkan tẹ̀ ń sọ. english ẹ̀ dáa. ó yà ó wọ́n dago ni. ó wọ́n yà mí lẹ́nu. àjẹ́ english ló sọ. Ah! ọgbàǹjẹ́ english ló ń wí ẹ má wo english rárá. Ah! òyìnbó ló fi pọ̀fọ́ ah. english big english tó bá sọ yẹn wàhálà english tó bá sọ fún yín ẹ wọ́ọ̀ṣẹ̀ dáadáa tó bá yẹ pé rìkọ́dù ẹ̀ náà lọ́ọ́ replay ẹ̀ ọ̀fọ̀ wà láàrin ẹ̀ ah, ah. bẹ́ẹ̀ ni ó máa ti sọ síbẹ̀ pé ó pín fọ́ọ̀mù ní ti fẹ́ẹ́ yẹ gbogbo tí wọ́n bá wọ́n sọ kí wọ́n gbọ́. english ló máa fi sọ english ẹ̀ máa rò kẹ́ ẹ̀ gbọ́ spiritual ni o internal spiritual gangan ni ẹ má gbà o. Eh, um, ẹ fún mi wọ́n mi gbọ́ sọ́mu. Hello? Oh, ó ti dé àbí? ṣé wọn náà wà òkè ẹkú iṣẹ́ ọmọtọlá báwo lè ní ṣé wọn ti wà òkè èmi ti ń lọ lẹ́nu ẹ̀ ọ̀kẹ́ take care mo ti ń close for the day all right take care. madam ma. Oh. Sàámú. Ah, mo ti dárò. Sàámú ti pa mí o. Màdá, kí ló ṣẹlẹ̀? Ó ti tún bá mi débi báyìí. Ìjọ, kí mo ti fẹ́ ṣe? nǹkan tí mo rí yìí èmi ìbá ní kẹ́ dá bọ̀dà Sàámú kẹ́ dá wọn jókòó jẹ. bẹ́ẹ̀ kọ́ tí ń mi kí lẹ mí bá ìgbé kí n dá wọn jókòó. gbárí ah, yẹn ṣe wá kékeré ni ẹ máa dá wọn jókòó jẹ ni best time ayé yín lélẹ́yìí tí rí wọlé lọ́tún tó ń wọlé lọ́sí tí bọ̀dà Sàámú dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ rojú ráyè ìṣẹ̀lẹ̀ ayé yín ẹ máa dá wọn jókòó ni. òótọ́ lẹ sọ ah, left right and center ó mm. ní retí wọlé tọ̀ rasab ló ń blọ́ọ̀kì gbogbo wọn. Ah, eh? <laughs> má dá wọn jókòó ni o. ẹ eh, but ah, èyí tẹ wá ń sọ pé kí n dá wọn jókòó eh. kò tí ì yé mi ni kí ni mo máa ṣe gbọ̀ngàn tí màá lè fi dá wọn jókòó mo ti try gbogbo every other ways kò sí ètò tó work ẹ̀ báyìí. gbàrí yẹ èmi bá ní kẹ sùn kẹ ronú pé kí ló ń jẹ́ kán dáyàn jókòó hmm? ah, ju bẹ́ẹ̀ lọ rí èèyàn tí ò bá ti fẹ́ kéèyàn yó èèyàn máa ń ṣe tí wọ́n mú jẹ ni o èèyàn mi ló wá bá mi náà fọ̀rọ̀ kan mọ̀ mí pé àwọn kankan ṣẹlẹ̀ nínú ayé àwọn wọn ní àwọn sì fẹ́ jáde sí káwọn lè mójútó wọn ní ah tó bá jẹ́ pé yẹn ni mo lárí nájà èyí dẹ̀ mẹ́ni lẹ́ni ní mo sàn kó wọn pé kan ìbámu wọn wáyé pé tọ̀ kó wọn fojú kan o pé tán bá ti débì ó ti rí solution sọ̀rọ̀ ayé. ó kárí ó kárí ó kárí yóò máa ju ọ ṣe. tọ ṣé mo lè dúró àbí èmi lè máa lọ báyìí. Ah, ẹ wo ẹ ti ṣètò ẹ ṣeun gan ni mo dúpẹ́ ẹ ṣeun. ó dà ó kárí ó kárí wọn ò gbà ọ láago ó ṣeun o ìyá ṣé ò sí. ẹ wo <laughs> ó wà ah, ó a ó wà gan ni. iṣẹ́ àwọ̀. iná ń jó mi lábẹ́ aṣọ wàhálà tó ju ẹ̀mí mi lọ ni èèyàn kan ni Sàámú náà ń porúkọ ẹ̀. Sàámú ṣe rí bó ṣe ń lọ wájú ló ń lọ sẹ́yìn tó ń ba ayé mi jẹ́ tó ń borúkọ mi jẹ́ ó ń fẹ́ jọ́ ba ayé mi jẹ́ ni ẹ gbà mí ẹ ṣàánú fún mi ra mi kalẹ̀. kí lẹ gbà lọ́wọ́ ẹ̀. mi ò mọ kó tí mo ṣe fún. ẹ sì pa lọ́mọ. ọ̀ mi mi ò kódà mi ò lè dádì yẹn mú dání kábà sọ pé kí n pààyàn lọ́mọ mi ò lè ṣe é ẹ wá mọ̀ nǹkan nǹkan tí mo kàn fẹ́ kẹ́ bá mi ṣe fún ni mi ò fẹ́ kẹ́ bá mi pa o á ẹ má pa rárá ìjọ ẹ má dẹ̀ fi àìsàn kàn án mi ò fẹ́ àmọ́ mo fẹ́ kẹ́ bá mi dá jókòó sílẹ̀ kó má ráyè ṣe tèmi mọ́ kó jẹ́ nísìmi kó jẹ́ lólé ayé mi ó ti bá ayé mi jẹ́ tán. Mm. Eh. ẹni ká má pa mm. ká má fàárẹ̀ kàn mm. ká kọ̀ dagúnlẹ̀ lásán. wọ́n ah. fàyè hàn ẹ fẹ́ ká dagunlẹ̀ á dagunlẹ̀ wọ́n fún yín lẹ́bùn kan aago méje àárọ̀ òun lẹ́wàá gbẹ̀bù yìí lọ́wọ́ mi ṣùgbọ́n aago mẹ́sàn-án òwúrọ̀ òun lẹ gbọ́dọ̀ lu ẹ̀bù yìí nínú igbó tọwọ́ bá ti pa tẹsẹ̀ ti pa téèyàn kankan ò gbọ́dọ̀ rí yín torí téèyàn bá rí yín lásìkò tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ yìí iṣẹ́ ọ̀hún ti bàjẹ́ ni o gan fúnra ara yín ẹ̀ fara káṣá ah! bẹ́ẹ̀ ni nídìí èyí ẹ gbọ́dọ̀ ṣọ́ra dáadáa ẹ pẹ̀lẹ́dẹ̀ẹ́ lẹ́ẹ̀mẹ́ta kẹ́ ẹ sì fèsì afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kàn gíkó la àfi tí ewé ò bá mira lókù ní kinní ọ̀hún ò ní kàn la yóò bá lákínyẹmí ara àá sì dàgúnlẹ̀. Sàámú o Sàámú o Sàámú o wo mo ti kì í lẹ́ẹ̀mẹ́ta wá gbọ́ mi o gbogbo ibi tí o bá wà kí elédè kó máa gbọ́ mi ni mi ò pè é fún kú mi ò pè é fárùn àmọ́ torí bí mo ṣe ń pè é yìí lórí ọ̀rọ̀ mi ni o Hmm. wo wọ́n ní gbẹ fẹ́fẹ́ kì í fẹ́ kó má kòǹgì oko lára o wọ́n lè tún sọ wípé ewé kẹdẹrẹ kò gbọ́dọ̀ má mì Sàámú wá gbọ́ mi o bí mo ṣe fẹ́ fẹ́ kí ní ìlú ẹ̀ kó máa kùn ẹ́ lára níbikíbi tó bá wà ni wo ọ̀rọ̀ mi tó gbé parí tó fi ń rojọ́ mi kiri tó fẹ́ fi bayé mi jẹ́ gbàgbé ẹ̀ ní o má ẹ̀ bá àròtí ẹ̀ mọ́ kódà tó bá rí mi sójú báyìí kójú ẹ̀ fọ́ sí mi ni ó gbọ́dọ̀ rántí mi mọ́ kó gbàgbé mi ni kó ṣàfimílẹ̀ jẹ́ kí máa ṣayé mi ni máa pí ẹ lẹ́mẹ́ta máa fẹ́ kí ní ìlú ẹ̀ Sàámú o Sàámú o mo ti dé ẹ̀yin ìyá ẹ̀yin ìyá mo ti dé olórí burúkú nínú ògì ọparun mo ti dé irọ́ kò nídìí kó pẹ́ lẹ́dàá bí èmi gangan tó ń pẹ̀lẹ́ ó fẹ́ lù mí fẹ́ lù mí live and direct fẹ́ fẹ́ fẹ́ ah, fẹ́ lù mí ìwọ ọmọ pé báwo ṣe ń jó làwọn ṣe ń lù kí ló ń ṣẹlẹ̀. wò Sàámú gẹ́gẹ́ bó o ti súnmọ́ mi bí ìṣọrùn èmi sì ti jẹ́jẹ́ fẹ́lẹ̀ dá mi wípé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá bá iṣẹ́ wá sọ́dọ̀ mi tó fẹ́ ṣe ẹni tèmi mọ̀ rí níbi wọn ò ní jẹ́ kétí ẹni tèmi mọ̀ rí wọn ò ní jẹ́ kétí ẹ̀ dì sí mo ní láti ponítọ̀run láti ṣàlàyé fún dáadáa èèyàn kan ló mẹ́jọ ẹ wá bá mi o bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní gbáríyẹ. ẹ gbáríyẹ dúpẹ́ mu mọ̀ ó tóbi báyìí ó ní bó o ṣe gùn tó yìí kí n dá ẹ gúnlẹ̀ kí n dá ẹ jókòó kó o má lè gbápá kó o má lè gbẹ́sẹ̀. ṣé o ti wá ṣe fún. mo ti ṣe fún. o ti ṣe fún gbáríyẹ pé kó dá jókòó. bẹ́ẹ̀ ni ká tiẹ̀ dá ẹ jókòó fọjọ́ méje káwo bó o ṣe máa rí náà. máa fáìn lórí ìjókòó ni o. ìyẹn ẹ̀wọ́ yìí. má mo ti gbọ́ ìwọ dá jókòó wò wéré kí kí lẹ́jọ́ ṣe jọ kí lẹ́jọ́ ṣe fúnra yín. mo ti wá fi ọgbọ́n àgbà mo ti fi fún un lóògùn kan nítorí tí mi ò bá dọ́gbọ́n fún un lóògùn yẹn ó ṣeé ṣe kó lọ sọ́dọ̀ ẹlòmíì tó bá lọ sọ́dọ̀ ẹlòmíì tọ́wọ́n yẹn bá ṣe fún wọn bá tiẹ̀ jẹ́ nìyẹn. wọ́n bá tiẹ̀ jẹ́ nìyẹn. o ní pé. wo lo bẹ́ẹ̀ lo bẹ́ẹ̀ lo bẹ́ẹ̀ wọ́n bá tiẹ̀ jẹ́. mi sì ní fẹ́ kọ́ bá tiẹ̀ jẹ́ torí olóyà sí mi torí ẹ̀ náà ni mo ṣe wá ń pè ẹ́ tí mò ń ṣàlàyé fún ẹ báyìí mo sì ti fún lẹ́bùn ọ̀hún pé kó lọ sínú igbó tọ́wọ́ bá ti pa tẹ̀sẹ̀ ti pa ó fẹ́ kinní ọ̀hún sínú atẹ́gùn afẹ́fẹ́ ò sì ní fẹ́ kó má kan bí oko lára àbọ̀rọ̀ mi òye kó pẹ́ ẹlẹ́dàá ẹlẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́dàá sì yọjú sí ló bá dá ẹ̀gúnlẹ̀ o torí ẹ̀ ni mo ṣe pè ẹ́ ṣé o mọ gbó ppc igbó tó wà lẹ́yìn school ppc ṣé o mọ̀ ìpẹ́ owó máa ń pa ń bẹ̀ ẹsẹ̀ máa ń pa ibẹ̀ ni mo ní kó lọ ti ṣiṣẹ́ ọ̀hún láago mẹ́sàn-án àárọ̀. láago mẹ́sàn-án àárọ̀. bẹ́ẹ̀ ni. òní kó lọ pẹ́ ẹlẹ́dàá ẹlẹ́dàá ẹlẹ́dàá anybody kó sápè síbẹ̀. bẹ́ẹ̀ ni. tí n bá ti wá yọ síbẹ̀ nǹkan kí ni màá ṣe. tí wọ́n bá wá láǹfààní àti lè yọ síbẹ̀ oògùn ti bàjẹ́ nù bẹ́ẹ̀ nítorí ẹnu ẹnu báyìí ni la fi ń méje. ó ti dáa ó ti dáa òfun gbáríyẹ̀ lóògùn wípé kó pòrí mi sínú afẹ́fẹ́ gbáríyẹ̀ fẹ́ dábì gúnlẹ̀ no problem thank you. babaláwo tiẹ̀ tó lọ bá pikin tèmi ni small libi òní babaláwo tiẹ̀ tó lọ bá máa bá yí ẹ̀ jẹ́ wọ́ láàrin èmi àti àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò síbi tó rìn sí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé yìí ni mo sọ o mi ò fẹ́ mọ́ o bóyá kò lọ sílùú mi kò lọ ṣe tó bá jẹ́ ní ìlú yìí náà ló wà ló ti fẹ́ ṣe èmi kò síbi tó rìn sí tí ò ti rí rí ẹ ìwọ wa lọ tó ní tèmi ká dé. máa ní so èmi ló gbé sára èmi ló ah wọ́n bẹ́ẹ̀ ń gbé mi yí wọ́n bẹ́ẹ̀ ń gbé mi yí ń gbé mi ń gbé mi yí. bá a ṣe kọ tẹ́lẹ̀ la ṣe máa kọ ó dẹ̀ mọ̀ pé gbogbo àwọn orin tó ti wà ń lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ tá a bá tún kọ ilé ìmọ̀ sọ́mọ̀ kó ń pọ̀ sí ni. Eh? bọ̀tẹ́ lé gogogogogo ni mo fẹ́ fẹ́ sáyé lọ ṣe ní studio nsìn ó dẹ̀ ní reason tí mo fi fẹ́ wọ̀ studio nítorí ẹ̀. I am the winner over poverty. <laughs> I am the winner over sorrow. <laughs> no, I am a winner over death. No weapon fashioned against me shall prosper. Only you, pé. I am a winner over poverty. I am a winner over sorrow. death, no weapon fashioned against me shall prosper. No weapon fashioned against me shall prosper. Amen. I have the Spirit of God in me. The Spirit of God is living in me. No weapon fashioned against me shall never, never, never, never, never prosper. kí ló dé tí gbogbo yín kúnlẹ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bàlágà díẹ̀ yín ò kúnlẹ̀. ẹ ẹ èmi rè kó wọn wá. kó wọn wá fún kí ni kí ló wá ṣe ń bí. bro sam bro sam i i been know you my all time i can say that you the one the poet was talking about you know i i see you like the moses to the israelis you not some antagonist, dude type. You not a pharaoh, brow. Oh, I behold, a man shall come forth. His name shall be Samuel. Wèrè ni ẹ́, wèrè ni ẹ́, wèrè kò dákẹ́ òsì, kí ni gbogbo tó wí? Ah, ah, can you just go straight to the point? What are you saying now? Kìnní kan rè sọpọlọ rẹ, bóyá kò gbọ́ Yorùbá. Àmì ọ̀tí ẹ̀gbọ́n gbogbo fídíìn wínì wínì wínì tó ń sọ látàárọ̀. Ẹ wo ìdí ọjà ni mo wà táwọn mọ̀mọ́ yìí ti wá pè mí pàwọn iṣẹ́ yìí. Káwá báwọn bẹ̀bẹ̀. Ta ni mọ̀ọ́mọ̀? ta ló ń jẹ́ gbẹ́rì yẹ. mọ̀mọ́ bá rí yẹ ẹ̀ sọ̀rọ̀. ẹ wẹ́ wẹ́ kò sẹ́mi o kò sẹ́mi o wo ilé tẹ̀lé sọ ìdẹ́ bí mi nu màá wọnú lọ. brosan brosan you are ẹ wo ẹ sọmọ ìjọ nítorí Ọlọ́run nǹkan tó bá ṣe fún yín bá dárí ju ìjọ this is getting too much. Ah, so you can come here to lean them before me right? so you can come here to lean them and be begging me right? you sick up there you so sick up there ládùúgbò gbogbo nǹkan tí wọ́n ṣe fẹ́ mi. Well, my plan is for him to resume and come and start working with me. You know, I believe he's a very jovial person and he's outspoken and he will be a perfect fit for the job. I believe he should be able to do it. Come on, what are you saying? Ah, Samu, is it not the same Samu you're talking about? Yes. Hey, kí lò ń rònà? Hey, eh, eh, what are you thinking? Ah, oh, wàá rí yóò gbà sí iṣẹ́ mọ́, Samu tó ń ṣe wọ́n rànwọ́n kiri ah. ṣó fẹ́ gbọ́ mi tó bá fi lè dá ẹsẹ̀ wọn níbi iṣẹ́ yìí ó máa turn it upside down inside out. are you serious. i'm telling you the truth. Ah. ó wàá rẹ́yàn mọ́. Wow, wow, Is wow. it so difficult to get someone who can fit into that position? Hey, eh, eh, okay, come. Tí wo bá lè rèyàn fúnra ẹ̀, you can count on me. Màá bẹ wúyàn tó wà capable someone smart, someone intelligent, someone highly educated who is fit for that position. Ó ṣe bí ti samu kí ni Sàámú mọ̀? Ojú tí mo fi ń wo bọ̀bọ̀ yẹn kọ́ ló fi ń wò yẹn o. Ah, èmi wò pé bí pick up, ti to share up for, for a while, uh, ah, he will be able to do the job. Nǹkan tí mo rò nìyẹn o. Kí ni wọ́n ń tú ṣọ́ọ̀pù lára ẹ̀? Ah, wọ́n ní pé sórí ewúrẹ́ tààrí yẹn, báṣu yẹn máa ṣe bá kú nìyẹn. Ìwé ò lè fi lẹ̀ ṣọrọ ẹnu ẹ lásán gan ó máa fi tú ilé iṣẹ́ ẹ ni. you don't mean it. wo tú sọnù àsàmú. ó dàbí kò fẹ́ kí ìwọ àti ọ̀gá mi kẹjọ ní nǹkan kan ṣe papọ̀. scandal hmm? farabalẹ̀ ọ̀kan láwọn ló ń wà. ọ̀kan láwọn mò ń wà. ọ̀kan láwọn sọ wípé òun fẹ́ kí n wá síbi iṣẹ́ òun ó lóun fẹ́ kí n wá síbi iṣẹ́ òun pé mo wà á já ìmúdẹ̀ wà active ó lóun fẹ́ fún mi ní nǹkan kan níbi iṣẹ́ òun gbáríyẹ̀ wá sọ wípé tèmi àti ọ̀gá ẹ̀ hmm. tá a bá jọ ń ṣe papọ̀ màmá lé ogójì náà gbáríyẹ̀ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni Sàámú Sàámú sọ ma pé kan náà jọ ni wa ṣé kì í ṣe fún toast gbáríyẹ̀. káì toast gbáríyẹ̀ fún kínní tó ṣọ̀bù bíi dúrọ́ọ̀mù kò sí nǹkan kan tó lè pẹ́ mi àti gbáríyẹ̀ pọ̀ láyé láyé láyé fún kínní. lóòótọ́ gbáríyẹ̀ lémi èmi máa lé ògo sọnù tèmi bá sún mọ́kànlá wọn. Hmm. ó ga o. Hmm. Ah. Hmm. ọ̀gá ètòsí ilé náà ni mo wá. Ah! ètòsí ilé báwo ọ̀dọ̀ mi ló wà ń bì ó dẹ̀ ló wà ń tòsí ilé jáyún gbọ́rọ̀ tó wọ́n lé jáde. àwèrè ah! wo lè máa ń ṣe gan a ò sí wo lè ń ṣe gan nǹkan tẹ̀lé. mi ò mọ̀ mọ̀. mo wí ní èmi ìsàmúyàwó èrè ètò gbogbo wọn ń ṣe yìí ah ìkàrí ẹ. Gbáríyẹ ìwọ lè wà bí kò wá kúnlẹ̀ kó máa bẹ̀ mí o rí pé èèyàn burúkú ni ẹ o rí pé èèyàn tí ò dáa ni ẹ èmi àtọkàn láwọn ti jọ plan ọkàn láwọn ti rí mi ó ti mọ level mi ó ti mọ ibi tí mo wà ó ti mọ ibi tí mo mọ kó tó sọ wípé òun fẹ́ help mi àmọ́ nígbà tí wo àtọkàn làwọn jọ ń sọ̀rọ̀ èmi ò sí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn yìí náà lẹ mọ bí ẹ ṣe ń fẹnu tẹ́ ẹ fi ń bá tẹ jẹ kiri irú yín báyẹn ẹ pọ̀ ẹ̀dẹ̀ mẹ́nu báyìí ẹ fi bá ìgbésí ayé èèyàn kan jẹ́ kò dẹ̀ ní gbérí mọ́ odindi tó máa fi kú láyé odindi ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmíì lè máa lé káàkiri nígbà tẹ́ ti fi ẹnu bá tiẹ̀ jẹ́. Mm ó wà nínú àwọn ilé tíátà ó wà nínú àwọn olórin ó wà láàrin àwọn tó ń tajà ó wà nínú gbogbo organisation pátápátá tẹ ẹ máa ń fẹnu ba èèyàn jẹ ẹlòmíràn fẹ́ ní promotion wà á kàn gbọ́ ó lè jẹbi tó wọn àtọ̀gà àtijọ́ ṣe fàájì no that boy cannot be in that position hunger master please don't let him be in that position ó tọ́ wọ́n bá yé ẹ̀jẹ̀ nílé ọtí nìyẹn kò dẹ̀ ní mọ ogun tó ń jà ń kò ní mọ̀ pé ẹnu lè fi ba yé òun jẹ ẹlòmíràn fẹ́ gbéṣẹ́ fún un pápá ah, nánà ọmọ yẹn ò lè fi tì sírò yẹn nánà ẹ má yẹ kó fi tì sírò yẹn kò lè wọnú ró yẹn wọn ò dẹ̀ ní fún iṣẹ́ tẹ́lómi ìfẹ́ gbà wọ́n ní kò lè gbà ẹnu iná lẹ fi ba tiẹ̀ jẹ́ wọn ò dẹ̀ ní gbé fún ẹ jọ ẹni ọ̀hún yìí máa máa lé lé lé lé lé lé ogún ọdún ọgbọ̀n ọdún ó lè máa ti rí mú àmọ́ àkọọ́lẹ̀ ọlọ́run wà fún un tọ́lọ́mùbá ló máa ṣe rere ó máa ṣe rere ìwọ tó ti wá fẹ́nu ba tiẹ̀ jẹ ìwọ ńkọ́ àtúbọ̀tún ẹ̀ ńkọ́ ó bọ̀ tó bá dé tán ẹ ti ká bójú ẹ ní rómi èmi ni mo sọ bẹ́ẹ̀ láàrin èmi àti yé. the battle line has been drawn. over bro bro sam bro bro ni mo jẹ kàn bó ṣe ọrẹ mo kàn bó ṣe ọrẹ mo fẹ́ lọ kọrin ẹ̀ ní stúdíò lọ́lẹ́ yìí ni ìtọ́ni tiẹ̀ ni mo jẹ́ kọ́. ṣe àròkúnlẹ̀ mi. Ah. bẹ́ẹ̀ni èdò fún mi ní inspiration ìwà tó wù sí mi. bro we still gotta do the song though Definitely. we still gotta do the song. You know. mo fi ìtẹ́rẹ́ tinútinú mo fi kọrin yẹn ni pé mẹ́rin kọ́ nínú stúdíò lọ́lẹ́ yìí mo yẹ ni I am a winner over poverty. I am a winner over sorrow. I am a winner over death. No weapon fashioned against me shall prosper. Amen. Amen. Ìwọ ló ní no weapon fashioned against me shall prosper. Tí mo lọ gángan gbogbo àwọn obìnrin tó kúnlẹ̀, mo dárí díẹ̀. Ah!